ta tí wèrè abiyamọ ò ní gbẹ́kọ̀ kó má ta <laughs> irú ẹ̀dá tí mo fẹ́ kán jẹ́ láyé nìyẹn mo fẹ́ kán máa lọ kán máa nawọ́ sí wọn pé àwọn ọmọ Dr. Faniyi ló ń lọ yẹn that's it. torí pé ìgboro dùn ni wọ́n ṣe ń wọlé nídà yìí ó fi èmi nìkan sílẹ̀ ẹnu léyìí. so ẹ máa lọ gbé ìwé yín gbogbo ìwé yín ẹ máa kà ẹ máa jẹ kí ló máa yọ lórí yín. protein tó máa jẹ gbogbo protein gbogbo protein wájú desi rẹ má bá tàwọn ọmọ yìí jẹ ṣe tó bá ní ìdí protein o ò lè bá wọn lọ sọ́jà kó ra ẹ̀wà garaba kan kó fún wọn èyí tó fi ń jẹ ṣé wà lẹ́yìn tó fẹ́ lè sí mi. yes na ṣé mi ò sọ fún yín ni ṣé mi ò sọ fún yín ni igbó wà lẹ́jì sí. ọkọ òun ló pa òun lọ́mọ she kept saying the same thing ó dẹ̀ repeat ó tún so, ó so. sọ. pẹ̀lẹ́ fún yín i'm sure you'll be amazed ọkọ mi ṣe títí débi pé ó máa máa complain pé ẹ̀ wáyé mo ṣe máa fi ẹran méjì sínú oúnjẹ fáwọn. ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ ń sìn pẹ̀lú nọ́ọ̀sẹ̀ sí ọmọ ẹ yẹn o rí ìkọ̀kọ̀ sọ sí o dẹ̀ jókòó síbẹ̀ o tún relax òun wò. I am not happy honestly inú mi ò dùn rárá ṣé ká máa pay attention sáwọn ọmọ yìí ó ṣàrí orí reaction wọn they are not happy. there is nothing impossible for God. Yeah this is the right place. You know, once you come to God, God will answer. Kó ṣe gbogbo ẹ̀ kó wá bímọ, kó wá rí ọmọ ẹ̀ láti kókó tó fi dàgbà. Ó wà ó. Ẹ̀yin méjèèjì báyìí, ẹ wà ó. Bá nígbà ẹ̀wà ó kì í ṣe máa máa bèrè sí mi wá. Ah. Ẹ wà ó kẹ́ ẹ̀yin méjèèjì ẹ